Ah, bàbá wa máa ṣàdúrà fún wa ṣe é ájí abdulẹ tí Fẹ́mi Adébáyọ̀ owó yìí ti wọlé ẹni tó wẹ̀rọ àwọlé àwọn sọ so lọ nẹ́tíwọ́ọ̀kì ògbà náà ṣé ìwọ ló ní àkáǹtì. àyà àbúrò wa. àyájà ní ìwádìí ẹ ti fẹ́ ìbò ọmọ yìí ó lè lówó àlájà náà ti wọlé máa ní ìwọlé wàhálà láti láàárọ̀ àbúrò wa ẹ máa gbọ́dọ̀ tó ní ìyá yìí. Fẹ́mi Adébáyọ̀ owó yìí ti wọlé gbogbo ọkọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ láàárín. àyájà any category. Uh, the Ascension uh, Capital ẹ ṣe púpọ̀ o fún support tẹ fún wa ọlọ́run aláàánú jùlọ ọba àríwó. Máa ń ṣerò ákèbìlẹ̀ ákèwàlẹ̀ ádéyé láti láti kàmú pàdé. Wàhálà lè rà gbàgede ọmọ ìdágbére ọ̀hún. Ìbàdàn rọ̀bí kan rọ̀bì sáàtì àwọn yá ṣe fún. Wàsálà ọ̀rọ̀ alàlẹ̀ òṣèlú náà, àyàmbélá ẹ̀rọ. Ọba fún ọlọ́run. Ẹ jẹ́ àṣẹ Amina àdúrà tí bàbá wa ṣe ọlọ́mọṣẹ́ àgbà. èyí fún ànábì mọ́mọ́. sallallahu alaihi wasallam. ìjókòó bàbá wa abdul salamu akọsílẹ̀ ìlànà yìí. ọlá ni o tó ọlá bí bàbá náà ọlá bí bàbá bọ́lá ṣe fi bàbá náà hàn wá alihamudulilayi. alihamudulilayi. àtúbọ̀tán ẹni kọ̀ọ̀kan wa ọlọ́jọ́ ga. àmín. mo fẹ́ appreciation fún gbogbo ẹni fún ọlọ́run ọba kí kájọ fẹ̀yìn fún ànábì mọ̀mọ́ káwájú bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àfa ẹ̀ẹ́ alájà bíbù ọ̀ọ́ni ló dé alọ́ ni ọ̀ọ́ni ọ̀ọ́ni tẹ́lẹ̀ ọ̀ọ́ni tó tán jẹ́ ọlọ́ọ̀bà ọ̀ọ́ni tó tán jẹ́ àti gbogbo àti gbogbo àwọn àjẹmọ́ ìlú ọ̀rọ̀ òní bàjẹ́ tiwa náà òde ní bàjẹ́ gbẹ̀gbẹ̀ náà ògo tiwa ní òkú yọ. gbogbo àwọn náà wá bá Adésọjí Kazeem Adésọjí Adéòtí ọmọ ẹlẹ́mọ̀ràn ọmọ bírò kẹ́ ọmọ ayélujára bí àgbẹ̀. Ah, wọ́n bá wá sí òde lónìí ilé àtọ̀nà yín òde dàrú ọ̀rọ̀ wà kò sí àyè ṣùgbọ́n appreciation ọlọ́wọ́ bá rí nù mí ìka tó kù kan bẹ́ẹ̀ ni pé ọba náà rọ́bìlì kan láàyè yàrá bá náà rọ́bìlì kan láàyè nàìjíríà ní ìsàrí ìsàmọ́.